ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù. ẹ káàárọ̀ arákùnrin ẹ káàárọ̀ ẹ kú o ẹ pẹ̀lẹ́ mo gbọ́ tẹ́ ń kọ orin àbí onígbàgbọ́ ni yín. ah onígbàgbọ́ ni mí inú mi sì dùn láti jẹ́ onígbàgbọ́ pẹ̀lú. àbí àwọn òbí yín jẹ́ onígbàgbọ́ wọ́n sì bí yín bí onígbàgbọ́. ọ̀rẹ́ mi kò sẹ́ni tí a bí tí ó jẹ́ onígbàgbọ́ nítorí pé ìyá rẹ̀ jẹ́ onígbàgbọ́ èwo lẹ wí yìí kò mọ̀ yé mi. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò mọ̀ wípé a kò lè bí ọmọ kí ó sì dàgbà kí ó jẹ́ onígbàgbọ́ bẹ́ẹ̀ dandan ni a ní láti tún bí kí ó tó di onígbàgbọ́ gidigidi. jọ̀ọ́ láyé mi ǹjẹ́ ó ṣeé ṣe fún ẹnìkan lẹ́yìn ìgbà tí ó ti kú tán kí a tuntun bí. rárá ohun tí ó ṣe pàtàkì níbẹ̀ ni pé a ní láti tún bí kí ó tó kú lẹ́yìn ìgbà tí ó bá kú tán ó ti pẹ́ jù. áá kí a tún ẹnìkan bí kí ó tó kú mi ò tí ì gbọ́rú ẹ̀ àtúnbí yìí ti Ọlọ́run ni láti ṣe ṣùgbọ́n ó ṣe pàtàkì ìdí rẹ̀ náà sì ni gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ nípa irọ́ olè jíjà panṣágà ìbọ̀rìṣà àti oríṣiríṣi ọ̀nà mìíràn báyìí ni a ṣe ń ré òfin Ọlọ́run kọjá nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀mí wa ti kú níwájú Ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ pé ara wa wà ní ààyè ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ti mú wa kúrò níwájú Ọlọ́run ní ìgbà tí ẹ̀mí Ọlọ́run bá wọ inú wa ìgbà náà ni a tó tún wa bí. àwọn kan tó sọ fún mi wọ̀nyí wọ́n mọ̀ dùn gbọ́ létí ẹ̀sùn sọ wọ́n kí n gbọ́. ọlọ́run sọ fún wa wípé nígbà tí a bá kú ara wa yóò padà di èrùpẹ̀ ṣùgbọ́n ẹ̀mí wa wà títí láéláé ẹni tí kò bá tíì gba ọ̀rọ̀ ọlọ́run tí ó fi kú yóò lọ sí ọ̀run àpáàdì. èèyàn rere ni mí ẹ̀ṣẹ̀ díẹ̀ ni mo dá iṣẹ́ rere mi sì pọ̀ mi ò ní dúró pẹ́ lọ́run àpáàdì. a ah, ọ̀rẹ́ mi àwọn tí wọ́n bá lọ sí ọ̀run àpáàdì wọn ò tún lè padà wá mọ́ ṣùgbọ́n ọlọ́run ti pèsè ọ̀nà ìgbàlà nípa kíkú ọmọ rẹ̀ èyí tí kò ní jẹ́ ká lọ sí ọ̀run àpáàdì kò sí ìrètí fún àwọn tí wọ́n bá kọ ọ̀nà ìgbàlà yìí ìdí náà nìyí tí ó yẹ pé kí a tún wa bí kí a tó kú tí a bá gba jésù a gba ẹ̀mí ọlọ́run nìyẹn sí inú ara wa lẹ́yìn náà tí a bá kú a wà pẹ̀lú ọlọ́run níbi mímọ́ rẹ̀ a ti di ọmọ rẹ̀ nítorí pé ẹ̀mí rẹ̀ wà nínú ọkàn wa nítorí náà a wà pẹ̀lú rẹ̀. lóòótọ́ eléyìí gan-an ni nǹkan tí mo ń wá báwo ni ènìyàn ti ṣe lè rí àtúnbí. ọlọ́run rán ọmọ rẹ̀ kí ó kú fún ẹ̀ṣẹ̀ wa nítorí kí àwa kí ó ba lè di ọmọ ọlọ́run ọ̀kan náà sì ni ọlọ́run àti ọmọ rẹ̀ jésù jésù jẹ ìyà tí àwa ìbá nísìnyí a fún gbogbo èèyàn ní ìgbàlà lọ́fẹ̀ẹ́ ìwé mímọ́ ọlọ́run sọ fún wa pé àwọn tí wọ́n bá gba jésù àwọn náà ni a fún ní agbára láti di ọmọ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún jésù kí o sì sọ fún wípé kí ó dáríjì hàn sọ fún wípé kí ó wà nínú ọkàn rẹ kí ó sì máa ṣe olùdarí rẹ nígbà tí ó bá wọ inú ọkàn rẹ yóò sọ ọ́ di titun yóò fún ọ ní ẹ̀mí tirẹ̀ ìwọ kò ní fẹ́ láti ṣẹ̀ mọ́ inú rẹ yóò sì dùn láti fẹ́ràn Ọlọ́run àti láti pa òfin rẹ̀ mọ́ nígbà náà ni a tó tún ọ bí ní òtítọ́. a dúpẹ́ púpọ̀ fún ọ̀rọ̀ iyebíye yìí eléyìí gan-an ni ọkàn mi ń wá káàsán o. ẹ káàsán o. sí àlàáfíà ni. adúpẹ́ ọ̀rẹ́ mi mo fẹ́ bi ẹ́ ní nǹkan ìwé ọlọ́run sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ àti wípé ọkàn tí ó bá ṣẹ̀ yóò kú ọlọ́run wa ọlọ́run òtítọ́ ni nítorí kí ni ó ṣe ń fi ìyà jẹ wá nígbà tí ẹ̀ṣẹ̀ wa kì í ṣe àṣìṣe wa èṣù lé ó wá sí ọ̀dọ̀ wa tí ó sì mú wa dẹ́ṣẹ̀ ǹjẹ́ òun kọ́ lé ó yẹ kí ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ náà. lóòótọ́ ọlọ́run wa jẹ́ ọlọ́run òtítọ́ lóòótọ́ ọlọ́run dá wa láti yan lẹ́rìí búburú àti rere kò fẹ́ kí a ṣe rere tí a kò bá fẹ́ ṣe rere ní ọ̀nà mìíràn kò fẹ́ kí a ṣe búburú bí a kò bá fẹ́ ṣe rere ní ọ̀nà mìíràn ó la ọ̀nà mìíràn sílẹ̀ kí láéláé bá ṣiṣẹ́ ṣe rere tí a kò bá fẹ́ ṣe búburú. kí ni eléyìí jẹ́ kì í ṣe èṣù ló mú wa ṣe búburú ni. lóòótọ́ èṣù jẹ́ ọ̀tá ọlọ́run ó sì ń wá ọ̀nà kí a lè sin òun ká sì fi ọlọ́run sílẹ̀. lóòótọ́ lọ́jọ́ kan ọlọ́run yóò mú èṣù àti àwọn tí ń tẹ̀lé lẹ́yìn ó gbogbo wọn lọ sí inú ọ̀run àpáàdì èṣù yóò jẹ ìyà tirẹ̀ a ní láti tẹ̀lé èṣù a ní àyè láti fi òun sílẹ̀ ọlọ́run wípé tí a bá tẹ̀lé òun òun yóò wà nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ó wípé òun yóò fi ọkàn titun sínú wa pẹ̀lú ọkàn titun yìí a kò fẹ́ láti ṣẹ a ní láti tẹ̀lé èṣù ìwé ọlọ́run wípé yan ẹni tí ẹ̀yin yóò sìn lénìí ẹnì kọ̀ọ̀kan láti yan tirẹ̀ bí a kò bá tẹ̀lé ọlọ́run a láti tẹ̀lé èṣù ṣùgbọ́n a kò lè ṣe àwọn méjèèjì bí a bá ṣẹ̀ kì í ṣe ẹ̀bi fún àwọn ọ̀rẹ́ wa tàbí ọ̀tá wa kì í ṣe ẹ̀bi èṣù pẹ̀lú ẹ̀ṣẹ̀ wá láti inú ìfẹ́ ọkàn wa ọ̀nà tí a lè gbà rídìí ẹ̀ṣẹ̀ ni pé kí a gba ọkàn titun tí ọlọ́run fẹ́ sínú ọkàn wa nígbà náà láti yàn láti múná ọlọ́run dùn. ọ̀nà wo ni ènìyàn ṣe ní láti rí ọkàn titun yìí gbà? olúwatóbi ní ọlá ó sì ní ògo báwo ni ènìyàn ṣe ní láti tọ ọlọ́run lọ láti gba ọkàn tuntun yìí. lóòótọ́ ọlọ́run jẹ́ ológo ó sì tóbi ó kórìíra ẹ̀ṣẹ̀ òun kò sì lè gbà wá bí a bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ nítorí ìdí èyí òun pàpà wá sí ayé yìí láti fi ara ẹ̀rú bọ lórí àgbélébùú fún ẹ̀ṣẹ̀ wa nípa ọ̀nà báyìí ó ṣe agbára èṣù ọlọ́run yóò gbà wá bí a bá tẹ̀lé òun nìkan ṣoṣo fún iṣẹ́ tí ó ṣe lórí àgbélébùú fún ẹ̀ṣẹ̀ wa àti bí a bá fi gbogbo ọkàn wa fún òun nìkan ṣoṣo yóò fún wa ní ọkàn tuntun ẹ̀mí rẹ̀ yóò fún wa ní agbára láti kọ èṣù sílẹ̀ nígbà náà ni ọlọ́run yóò mú ìyà tó ti pèsè sílẹ̀ fún wa kúrò ṣùgbọ́n bí a kò bá gba gbèsè tí ọlọ́run ti san lórí igi alátìjìyà fún ẹ̀ṣẹ̀ wa kò sí ọ̀nà tí a lè gbà yọ. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni ọlọ́run wá sí ayé tí ó sì kú fún wa. lóòótọ́ ó gbé ara ènìyàn wọ̀ nígbà náà ló gbé ara ènìyàn Jésù Kristi ó jẹ́ ọlọ́run ó sì tún jẹ́ ènìyàn òun lè kú nítorí pé ó jẹ́ ènìyàn ṣùgbọ́n ikú kò ní agbára lórí rẹ̀ nítorí pé ó jẹ́ ọlọ́run ó jí dìde ó sì lọ síbi ipò rẹ̀ ní ọ̀run bí a bá gba òun gbọ́ a kò ní láti jẹ ìyà wa ní ọ̀run nígbà tí a bá kú ọkàn wa yóò wà pẹ̀lú ọlọ́run títí láéláé